الحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فيا معاشر المستمعين في مشارك الأرض ومغاربها السلام عليكم ورحمة الله وبركاته أرجو فو الله با عليكم كي الله با تيورا جنجة الله با كما بان النبي صلى الله عليه وسلم أتوارى لي النبي أتوارى الصحابة àti gbogbo olùjọ́sìn fún ọlọ́run ọba pẹ̀lú ìlànà nabi sallallahu alaihi wasallam títí dẹjọ́ gbẹ̀dẹ̀ qiyama amma ba'du lẹ́yìn náà kí gbogbo àwọn ọmọ ẹ̀yà ní gbogbo orílẹ̀ àgbáyé ibi tí a ti ń gbọ́ ohun wa wípé àláfíà ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run ọba tó yà jẹ́jẹ́ tán ọlọ́run kí mọ̀ bá ẹnì kọ̀ọ̀kan wa eléyìí ni àti tayìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ tí ohun tí ìkànnà àwọn ọmọ ìyá tí wọ́n fi ránṣẹ́ sí orí gúrùpù albayanu ala shubuhati jabata ọmọ ìyá náà fi ohun náà ránṣẹ́ láti ṣe àlàyé lórí ọ̀rọ̀ eléyìí tí a ṣàlàyé nípa rẹ̀ ní ọjọ́ sábtì tí ó kọjá lọ nípa ọ̀rọ̀ nípa wípé sí a ọlọ́run ọba a ọlọ́run ní ọlọ́run nínú àgbọ́yé súnnà tí a ṣàlàyé so ọmọ ìyá náà fi ohun náà ránṣẹ́ láti Ogun State Kokia local government so láti jẹ́ kó yí pé nǹkan yìí nǹkan o nǹkan tí ò tọ́ ni so àwa ní láti ṣe àlàyé ṣókí àwọn nǹkan tí ó dàrú nínú ọ̀rọ̀ náà àti nǹkan tí ó rú ọmọ ìyá náà lójú so yí bá ní sè nítorí kí ọ̀rọ̀ náà kó lè bá clear sí gbogbo ẹni tí ó bá ń wá òdodo naam ọ̀rọ̀ nípa ọlọ́hun àti ọlọ́run ọ̀rọ̀ yìí orúkọ méjì ni tó yẹ sí kò papọ̀ mọ́ra wọn nínú pípè àti nínú àgbọ́yé yorùbá lórí ọ̀rọ̀ náà so àmọ́ mo rí pé ọmọ ìyá yìí méjèèjì ó dàrú mọ́ wọn lójú so wọ́n ń fún méjèèjì ní ìdájọ́ kan náà wọ́n sì ń fún ní àgbọ́yé kan náà nítorí àwọn fi ń gbé ìdájọ́ kan náà lé méjèèjì lórí ilé tó ìjẹ́sí pé kò rí bẹ́ẹ̀ ṣe rí ọlọ́run nínú kíkọ́ lédè yorùbá ó kọ ọ lí ọ so rí u àti ní ni yorùbá ni wọ́n kọlẹ̀ wọ́n ń pè ní ọlọ́run eléyìí báyìí àsúnkì ti ṣẹlẹ̀ ń bẹ̀ yorùbá sí àsúnkì kan tó yẹ pé àwọn èdè yòókù náà máa ń ṣe nítorí àti jẹ́ kí nǹkan fúyẹ́ lẹ́nu láti pè àti nítorí pé kí ọ̀rọ̀ má bàa jágùn ní pípè ọ̀rọ̀ méjì ni wọ́n so papọ̀ ní tí wọ́n so papọ̀ lọ́rọ̀ nínú méjèèjì òun náà ni olú ọ̀run olú ọ̀run so olú ọ̀rọ̀ kan nu ọ̀run ọ̀rọ̀ kejì wọ́n wá sí àsúnkì méjèèjì wá di ọlọ́run yẹn ni pé olú ọ̀run ọlọ́run ṣé báyìí nísìnyí so eléyìí báyìí kí ló túmọ̀ sí òun náà ni wípé olú ọ̀run yẹn ni pé olú tí ń bẹ lọ́run ṣé báyìí nísìnyí tí ọba bá pè ní olú tí wọ́n bá ní olú ó máa ń túmọ̀ sí nǹkan kan tó tóbi ṣé báyìí nísìnyí pé ah so ebi pé special being ni ẹni pé ẹnìkan tó yẹ sí pé ó pàtàkì tó tóbi jùlọ wọ́n máa ń pè ní olú tí ó bá ní sèyí so náà fi ní olú ọ̀run so eléyìí báyìí ìtumọ̀ ọlọ́run nìyẹn lábala kan ìtumọ̀ ọlọ́run lábalẹ́lẹ̀ kejì òun náà ni ẹni tó lọ́run òun náà àsúnkì ni ọlọ́run yẹn ni pé ẹni tó lọ́run so ẹni tó ní ọ̀run yìí so wọ́n wá sún kí wá ní ọlọ́run bí ká ní pé ká ní olówó ṣé ní sìn yẹn ni pé ẹni tó lówó ní jẹ́bẹ̀ ẹni tó lówó wà ní olówó ṣé ní sìn yìí so àti gbogbo oní oní wọn ò ní sọ pé oní wọn ò ní ní onífìlà ṣé bá ní sìn yìí tàbí wọn ò ní sọ pé oní óòlà wọn ò ní olóòlà olóòlà wọn ò ní sọ pé oní óòlà ṣé ní sìn wọ́n ti sún kìí so ọlọ́run yìí yẹn pé ẹni tó lọ́run ẹni tó ní ọ̀run so tabawo túmọ̀ ẹni tó lọ́run tó ẹ́ rí pé òun náà ìtumọ̀ kan ni tó méjèèjì ṣé bá ní sìn yìí ó yàtọ̀ sí ọlọ́hun ọlọ́hun tiẹ̀ òun tiẹ̀ ní ọ lí ọ h kí ni yorùbá ń i ẹ̀hẹ̀n àti u àti ní o ní ọlọ́hun nínú èdè nínú àkọọ́lẹ̀ èdè yorùbá òun tiẹ̀ òun ó yàtọ̀ sí ọlọ́run pẹ̀lú ìtumọ̀ méjèèjì tá a ti sọ síwájú nípa ọlọ́run yẹn so eléyìí báyìí ni nǹkan tó dàrú mọ́ ọmọ ìyá náà ní ọwọ́ so tẹ bá so òun náà ẹni tó so rí pé ẹmọ ìyá ìbéèrè pé ṣé ọ̀run nìkan ni wà nínú ṣé bá ní sìn naam kìí sọ̀run nìkan ni Allah subhanahu wa ta'ala ni nítòótọ́ gbogbo nǹkan wáátá ọlọ́run ló ní gbogbo ẹ̀ ló fi jẹ́ sí pé ká sọ pé ọlọ́run nǹkan yóò correct tó kò correct so ẹ̀ sì lérí mùsùlùmí kan tó mọ̀ túmọ̀ nǹkan tí ń wí tí ọmọ bá wọn wí àwọn kírísítẹ̀nì máa ń wí ní máa ń sọ nǹkan yẹn kódà ó wà nínú nǹkan téèyàn sábà máa fi ń dá kírísítẹ̀nì mọ̀ gẹ́gẹ́ àwọn ní máa ń fi ọlọ́run ọlọ́run ọlọ́run àyàfi mùsùlùmí tó bá gbé lágbo wọn àbó gbé ní àwùjọ wọn tí ò wá mọ ìyàtọ̀ láàrin méjèèjì àbí kò mọ ìtumọ̀ nǹkan tí ń wí so nìkan ní máa ń wí àwọn mùsùlùmí rú bẹ́ẹ̀ ló lè pọ̀ ọlọ́run tá a sì pè sákèsì kí a má pọ̀ ọlọ́run mọ́ kí èdè mùsùlùmí kọ́ ni ọlọ́run ọlọ́run ni tó bá nísìnyí so torí bí kìí ṣe ọ̀run nìkan ni allahu subhanahu wa ta'ala ni allahu subhanahu wa ta'ala ni gbogbo nǹkan lónìí tó bá nísìnyí naam àmọ́ ọlọ́run tiẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó ní híhun ẹni tó lè hun nǹkan la ní alqadiru ala al-ikhtira' alqadiru ala ẹni tó ní kápá àti dẹ́dà náà ń pè ní ọlọ́hun nínú èdè yorùbá so ibà ní sìn so eléyìí báyìí dẹ̀ ni ó túmọ̀ alkhọ́líkù nínú àwọn asmaullah ó túmọ̀ alkhọ́líkù ọba tí máa ń dẹ́dà ọba dẹ́dà so eléyìí báyìí ó yàtọ̀ sí ọlọ́run gédégédé ó yàtọ̀ sí ọlọ́run gédégédé so ó dẹ̀ wọlé nínú òṣùwọ̀n ṣẹ̀ríà ní tí yorùbá dẹ̀ gbà lérò pẹ̀lú ẹ̀ nìyẹn ló fi jẹ́ sí wípé tí o bàbá sọ wípé tí o bàbá fẹ́ sọ̀rọ̀ wọn ni ah, ohun apẹ̀rẹ̀ ìtumọ̀ ni pé ó kírètẹ̀ ohun ète bí bá ní sè sí ihun bẹ̀ yẹn òun náà ni pé kéèyàn kéèyàn kírètì nǹkan ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì tó wà fún ọlọ́hun òun náà ni ẹni tó ní ọ̀hun tí o bàbá sọ pé nǹkan ìyá ọ̀hun bẹ́ẹ̀ o yóò hun ọ́ o ṣé bá ní sè yìí so ọ̀hun yẹn ọlọ́run ọba náà ni ìtumọ̀ ni pé ọba tó pé tẹ́ ẹ bá ṣẹ̀ yóò hun yàn yóò fìyà jẹ̀yàn òun náà ń pè ní al-intiqam pé ọlọ́run ọba àlékelá ní ọ̀hún tẹ́ bá ṣẹ̀ yóò hun yóò fìyà jẹ yín ọlọ́run ọba àlékelá dẹ̀ ṣàlàyé ọlọ́run ọba àlékelá dẹ̀ ròyìn ara rẹ̀ pẹ̀lú al-intiqam nínú suratu nínú bá ti ṣàlàyé síwájú pé wallahu azizun dhuntiqam ọlọ́run ọba ń kọ́ ọba alágbára ni dhuntiqam ọba tí máa ń tó ní ọ̀hún ni ọba tó yẹ pé yóò fìyà jẹ gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹ̀ yóò hun ẹni tó bá ṣẹ̀ yorùbá ní à tí ó bá ní sìtúmọ̀ ni pé yóò kó yà jẹ́ yóò yí ọ yóò jáburú fún ọ so wallahu alam so eléyìí báyìí ni túmọ̀ méjèèjì tí ọlọ́hun mú tẹ́ bá dẹ̀wò túmọ̀ méjèèjì yìí kò sí kankan bẹ̀ tó jáde kú nínú tí ọlọ́run bá lè kẹlá tí ó fi pera rẹ̀ so eléyìí báyìí ó yàtọ̀ sí ọlọ́run ṣé wá rí ni wọ́n ń ṣe local government ní Ogun state yìí ẹ̀rí nígbà tọmọ ìyá wa yìí ní ó wọ́n ní òsà yẹn olólú ọ̀run sẹ́n pé kò sẹ́ni tó pọ́lọ́ ní olólú ọ̀run nísìn ẹ̀ẹ́ so ọmọ ìyáwa náà dẹ̀ ní olólú ọ̀run náà ń pè so ọmọ ìyáwa yìí wá sí àfijọ́ rẹ̀ títí títí tó fi di pé ó fẹ́ fi kọ̀ndẹ́mù ọlọ́hun a sọ pé olólú ọ̀run olólú ọ̀run olóòsà ọmọ ìyáwa ní òsà yìí ní pé àwọn ọkùnrin nìkan ní máa ń jáde wọ́n sí àwọn obìnrin mọ́lé so ibà nísìn pé bá ṣe máa ń ṣe òsà yẹn ni ọmọ ìyáwa yẹn describe bá ṣe ń ṣe so ibà nísìn yìí so eléyìí yàtọ̀ sí nǹkan tá ń sọ so wọ́n ní olólú ọ̀run ní jẹ́ pé nítorí ẹ̀lọ́bí jẹ́ sí pé ìntàn pé gangan ni olú ọ̀run olú ọ̀run ọmọ ìyá wa yẹn sọ ń bẹ̀ nínú ìníyẹn torí mo fábalẹ̀ gbọ́ mo gbọ́ bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta bí ẹ̀ẹ̀mẹ́rin nítorí pé kí n lè máa rí nǹkan fàyọ́ ń bẹ̀ pé bóyá àbí nǹkan yìí tó tọ́ o àbí ó ní ibi tó ṣe wọlé ni àbí ó níbi kíní because ọ̀rọ̀ ẹ̀sìn yẹn gbọ́dọ̀ ní farabalẹ̀ lórí ẹ̀ so àmọ́ pẹ̀lú bí mo ṣe gbọ́ tó mo ṣe gbọ́ tó tí mo gbọ́ tó tí mo dẹ̀ mọ́mọ́ láti pé kí n gbàgbọ́ yé kí lọ́mọ ìyá náà sọ mo rí pé nǹkan tí ó yàtọ̀tọ̀ méjì ni ọmọ ìyá náà ń ṣe kí ni ó ń lù papọ̀ mọ́ra wọn tí kò jọra wọn ṣé bá ní ṣe so olú ọ̀run ni wọ́n ń pè yẹn ṣé bá ní ṣe ó yàtọ̀ fún nǹkan tí à ń sọ èso kìí ṣe ọlọ́hun ni ó yàtọ̀ sí ọlọ́run so ẹlẹ́ẹ̀kejì inú nǹkan tí a ní láti kíyèsí ni pé ṣe rí àwọn nǹkan tá à ń sọ yìí kì í ṣe pé yìí kórìíra pé àtòrípá àwọn kan ń sọ bẹ́ẹ̀ so nítorí ẹ̀ pé wọ́n sì jẹ́ aláburú ẹ̀dá wọ́n jẹ́ èèyàn tí àkídà wọn ò da tí alùsùnà àjàmọ́ à ń gbógun tì wọ́n tẹ́lẹ̀ ń ṣàlàyé nípa wọn kì í pé nítorí ẹ̀ la fi ń condemn gbogbo tó bá ṣe jáde lọ́dọ̀ wọn sẹ́ni pé àwọn náà ń dá rògbọ̀n sí à nítorí ẹ̀ ká condemn rògbọ̀n àwọn náà ń gé ṣòkòtò à nítorí ẹ̀ ká condemn ṣòkòtò pé à sọ yín gbogbo yẹn máa ń gé ṣòkòtò mọ́ àwọn jàbàtà ni máa ń gé ṣòkòtò à lálẹ́ ìgbà tó rìn lẹ́nu súnà àfi yẹn rinlẹ̀ ṣé bá nísìnyí àìmọye nǹkan míì àwọn náà ẹ̀ so àyè mẹ́yà àwọn nǹkan míì tó yẹ sí pé àdìjọjọra lórí ẹ̀ tó yẹ sí pé àwọn náà gbà pé kúnlé ọ̀dà àwa náà gbà pé kọ̀dà ni pé jẹ́jẹ́ pé ṣọ́kùnmù táwọn lè fún lè yàtọ̀ fún ṣọ́kùnmù táwa fún pẹ̀ tó ń ti bá ṣe fún ní ṣọ́kùnmù tó yàtọ̀ tọ̀ tó ń ti bẹ́ẹ̀ àwa náà títí ìdìsìn àkí ń kúnlẹ̀ ọlọ́run sì ní jẹ́ kún láíláí ṣé báyìí nìsín àti torí pé torí pé káwá ní káwá ní kúnlẹ̀ ti wá dáa nìyẹn nínú nínú tí ò bá ti dáa kò dáa náà ni kódà kí gba àwùjọ máa fò sókè kan máa fò sílẹ̀ kan máa forí jẹlẹ̀ kò ní dáa náà ni ó jẹ́ kò sí nǹkan tá fẹ́ ṣe sí i tó bá ní ṣe so kìí ṣe pé ìkórira àbí kíní ló mú wa sọ tí ì bá ṣe wípé ìbẹ̀rù pé ká lọ pé nǹkan lọ sí iléèwọ̀ fáwọn èèyàn yìí tọ́nà ọba ìlékẹ́lẹ́ ò sí iléèwọ̀ lé wọn lórí òun ni àyà tọ́nà ọba ìlékẹ́lẹ́ sọ pé wala taqulu lima tasifu alsinatukum al-kadhiba hadha halalun wa hadha haram litaftaru ala Allahi al-kadhiba innal ladhina yaftaruna ala Allahi al-kadhiba la yuflihun mata'un àwọn ìròyìn nípa àwọn nǹkan kan wípé eléyìí báyìí halali ni eléyìí báyìí haramu ni ẹ̀tọ́ leléyìí èèwọ̀ leléyìí báyìí ọlọ́ni ẹ̀wọ̀n máa jẹ́ kó jáde lẹ́nu yín lẹ́ni tí ń dàdà parọ́ mọ́lọ́wọ́n bá ìtumọ̀ ni pé ní nǹkan tó yẹ sí pé fi kí ẹ máa pè ní èèwọ̀ àbí kí ẹ máa pè ní ẹ̀tọ́ ṣe bẹ́ẹ̀ láíláí lè tẹ́fẹ̀rú aláàlọ́hìl kẹ́dìbà nítorí pé ẹfẹ́ máa dáadáa parọ́ mọ́lọ́ọ̀ba ìtọ́lọ́wọ́ bọ̀ sọ ẹfẹ́ máa sọ lórúkọ ọlọ́run ẹfẹ́ máa forúkọ ọlọ́run ọba ẹfẹ́ máa fi ṣe nǹkan léèwọ̀ fáwọn èèyàn ẹfẹ́ máa forúkọ ọlọ́run ọba ẹfẹ́ máa fi ṣe nǹkan lẹ́tọ̀ fáwọn èèyàn tí ó sì sẹ́rì pọ́ ọlọ́run ọba lè kíláṣí lẹ́tọ̀ àbóṣe léèwọ̀ ọlọ́run ọba ní ìdáda parọ́ mọ́lọ́run ọba nìyẹn ẹ má máa ṣe tí ń pè nǹkan lẹ́tọ̀ tọ́lọ́wọ́n bá lékelẹ́ ò ṣe lẹ́tọ̀ ọlọ́ni la yuflihun wọn lè làkúnú ya ọlọ́wọ́n bá gẹ́gẹ́ bí alimami al-Baghawi ṣe sọ ay la yanjuna min adhabillah wọn ní lànú ya ọlọ́wọ́n bá wọn jẹ ya ọlọ́wọ́n bá lọ́jọ́ gbéra kìyàmà mata'un qalil ọlọ́wọ́n bá ní ìgbádùn tẹ́ bá rí tán gbádùn yẹn ìgbádùn díẹ̀ náà ni nílé ayé walahum adhabun alim yóò máa jẹ́ tiwọn lọ́jọ́ gbéra kìyàmà ìyẹlẹ́ tẹ̀lé ro so ká má ṣe léwọ̀ fún àwọn èèyàn tọ́lọ̀ ọba àlejò ṣe léwọ̀ fún wọn nítorí wípé al-aslu fil aadati al-ibaha ìpìlẹ̀ nínú àwọn ìpìlẹ̀ ìpìlẹ̀ àwọn àṣà ìpìlẹ̀ dájọ́ ṣẹ̀ríyà lórí àwọn àṣà ni pé ó tọ́ ká má ṣe títí tá fi rí dẹ̀lílù tó takò pé ah, àṣà eléyìí ti takò ṣẹ̀ríà ẹ má ṣe mọ́ àṣà eléyìí ti takò ṣẹ̀ríà ẹ má ṣe mọ́ so eléyìí náà ń pè ní al-ibahatul asliya nínú usulul fiqh al-ibahatul asliya ìyẹn ni pé ìjẹ́ ẹ̀tọ́ ìpìlẹ̀ so ibà ní sísọ ìjẹ́ ẹ̀tọ́ pìlẹ̀ ni pé nǹkan tó bá ti wà ní àṣà ká máa ṣe àfi tá a bá dé lè tọ́ tako so ibà ní sí so nam èèyàn wá gbọ́dọ̀ sí ní èèwọ̀ bẹ́ẹ̀ àfi ká rí dẹ̀lì tó ṣe léwọ̀ kò wá sí ẹ̀rí kankan tó ṣe irú nǹkan báyìí léwọ̀ so nǹkan tá ń gbìyànjú láti ṣàlàyé so kọ́nà wà lè kí ó sànú ẹnì kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣẹ́rí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ olùmọ̀ abẹni tó bá jẹ́ mufti ẹni tí ń pàṣẹ fatuwa fáwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ ní ìdífarabalẹ̀ gan síwájú kó tó máa gbé ìdájọ́ lé nǹkan lórí táwọn èèyàn bá ń ṣe adẹ̀rẹ́ kọ ìkọ́ra tó ra nabi sallallahu alaihi wasallam nǹkan kan bẹ tó jọ̀ràn yẹn lórí ẹni tó bá fẹ́ ṣe fatuwa abẹni tó bá fẹ́ mú hukmu wa abẹni tó bá fẹ́ jẹ́ àfa òun ni pé al-istifsar wal-istifsal kéèyàn béèrè àlàyé lórí nǹkan tí àwọn èèyàn ń ṣe kẹ́ẹ̀ béèrè ẹ̀ lọ́wọ́ wọn síwájú kẹ́ẹ̀ tó gbé ìdájọ́ ṣẹ̀ríà lé lórí tó bá ti jẹ́ pé nǹkan yẹn nǹkan tí ó ti gbajúmọ̀ láàrin àwọn èèyàn tó ń ṣe gẹ́gẹ́ bí àṣà ní ẹ̀dẹ̀rẹ̀ tẹ bá ti wá béèrè tẹ bá rí pọ́ tako ṣẹ̀ríà ẹ̀ ẹ̀ wá tako tí ó bá rí tako ṣẹ̀ríà ìfilẹ̀ arẹ́kọ̀ọ́ so ẹ rí pé ńgbà tá nàbì sallallahu Madina ó bá àwọn Yahudi lẹ́ni tí máa ń gbà àwẹ̀ Àṣúrà àwẹ̀ Àṣúrà ọjọ́ kẹwàá Muharram wọ́n máa ń gbà anabi sallallahu alaihi wasallam bí wọ́n léèrè pé kí ló dé tẹ̀ fi ń gbà àwẹ̀ anabi ò débẹ̀ kọ́ sáré kọ̀ndẹ́mẹ̀ pé àwọn Yahudi ń gbà ànábì béèrè lọ́wọ́ wọn náà pé ọjọ́ yìí kílítẹ̀ ń gbà wọ́n ní à ọjọ́ yìí lọ́jọ́ tó yẹ pé ọlọ́run bá lékẹ́lá la ànábì Musa kò lọ́wọ́ Firaun wọ́n sàlàyé àwọn ìdí tó fi ń gba àwẹ̀ ọjọ́ yìí fànàbì sallallahu alaihi wasallam ànábì ní náà ànábì ní náà ànábì nahnu ahaqqu bi Musa minkum àwa gan la lẹ́tọ̀ọ́ sí ànábì Musa jìn lọ àwa la súnmọ́ ànábì Musa jìn lọ tọ́ra wà láàrin ìlànà ànábì Musa ẹ̀yìn takò ànábì Musa ni ànábì wa wa amara an-nasa siyamihi ànábì sì pàwọn yẹn láṣẹ ká ọ̀ràn yẹn ní ká máa gbangba yẹn kó tó pé Ramadan sọ̀kalẹ̀ so ẹ rí i pé ànábì kọ́kọ́ béèrè kí ló fi ń ṣe náà nígbà tí ànábì wá rí i pé reason tó fi ń ṣe ń kọ́ ohun tó wọlé nu sẹ̀ríyà ni pé wọ́n fi ń àvọ́mọ ọjọ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́rẹ́ là ànábì Musa ni so ibà nísìn ànábì náà bẹ̀rẹ̀ sí máa gbà ó túmọ̀ sí pé téèyàn bá fẹ́ tẹ́ bá báwọn èèyàn lórí nǹkan kan ẹ kọ́kọ́ béèrè pé kí ni nǹkan ìkílẹ̀ gbà lérò pẹ̀lú ẹ̀ ṣé bá nísìn yìí ẹkàn dé ẹkàn kọ̀ndẹ́mù kankan nítorí àti hàn nítorí àti yapa sáwọn èèyàn nítorí kẹsà lè dá ara yín yàtọ̀ nínú àwọn èèyàn àbí kẹ́lẹ́ bá wọn pariwo yín pé ah, wọ́n ti ti gbé fatuwa kan jáde o wọ́n ti ti ṣe kíkan bí ìgbà máa gbé tuntun wá ànẹ́bì òkín ṣe bẹ́ẹ̀ orí nísìn ànẹ́bì kọ́kọ́ béèrè náà ẹ tún wo ọdún tá ń ṣe yìí náà àdìsí wa nẹ́sìn malik wọ́n ní qadima rasulullahi sallallahu alaihi wasallam al-madina wa lahum yawman yal'abuna fihima faqala ma hadhani al قالوا كنا نلعب فيهما في الجاهلية قال إن الله قد, قد أبدلكم بهما خيرا منهما عيد الأضحى عيد الأضحى وعيد الفطر ànábì dé madina ọba wàrà madina pé wọ́n ní ọjọ́ méjì tán yà sọ́tọ̀ tán bá fi ń sọdún ànábì dé lọ wọn pé báwo lọ́jọ́ méjèèjì ṣe jẹ́ ní kọ̀kọ̀ sáré kọ̀ndẹ́mù ẹ̀ torí kan lè bá wọn pé ah, ànábì kan ti dé nísìnyí o ó tún ti lọ́dún kan máa pariwo ẹ̀ káàkiri ìlú kó kọ́sàlẹ̀ hàn nǹkan tí mo rí táwọn eléyìí ṣá máa ń ṣe nìyẹn kẹta lè sọ pé àjàbàtà ah, tún ti gbé fatuwa kan dé o àjàbàtà ah, tún ti sọ kí nìkan o káyé tó máa forí gbára wọn lọ kí gbogbo olú tó máa ṣe gidigidi gidigidi ó ní nàlá amúdá ilá ara wọn dúró kó tó bẹ̀rẹ̀ nàlá amúdá ilá kó tó máa fọyàn kákàkiri kí lẹ fẹ́ gbàǹbi kó hàn ṣé bá nísìnyí so ọlọ́run bá lè kẹ́ sànù wa pẹ̀lú gbogbo àwọn àgbákò táwọn èèyàn kó báyìí ṣé bá nísìnyí anẹ́bì kì í ṣe bẹ́ẹ̀ anẹ́bì kọ́kọ́ béèrè náà pé báwo lọ́jọ́ méjèèjì ṣe jẹ́ kí ló dé tẹ̀ fi yasọ́tọ̀ kí ló tẹ̀ fi ń donú bẹ́ẹ̀ ọ̀dá ànẹ́bí kọ̀ndẹ́mọ̀ ànẹ́bí lọ́nà balẹ̀ gíláàsì fọdún méjì ó ti fi rọ́pò fún yín so bá nẹ́bí ṣe máa ń ṣe nìyẹn so ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn náà ẹ tí ìbèrè lọ́dọ̀ yorùbá pé yorùbá òòṣà wo ní ń jẹ́ ọlọ́hun wíwí bá ní sìn àbí sí òòṣà ní ń jẹ́bẹ̀ kí ilẹ̀ ìgbàlérò pẹ̀lú ẹ̀ ṣé bá ní sìn kẹ́ wá gbé wa sifatuhu tí ò bá ti wá wọlé ẹ̀ẹ́tàkò ń gbà yẹn torí pé asma'ullahi ta'ala muhkama gbogbo àwọn orúkọ ọlọ́run bàbá bátá ló nítumọ̀ sí gbogbo èdè yòókù èdè lárúbáwá náà fi sọ àmọ́ gbogbo tó bá ti wálé èdè lárúbáwá nítumọ̀ sí èdè míì náà àbí ẹ̀kọ́ ni ó sá lárúbáwá ń wí báyìí àwọn èdè míì náà ní ìtumọ̀ tó ń fún tí ó sì bá ti lárúbáwá náà gbà lérò mu tí ó bá ní tó yẹ pé nǹkan kan náà làwọn méjì náà sì jẹun sọ èdè náà fi wí àwọn tán fi wí lọ́yàtọ̀tọ̀ síra wọn so ibà ní sí so ẹ kọ́kọ́ béèrè náà tẹ́pá wá rí pé ìtumọ̀ táwọn gbà lérò pẹ̀lú tí wọ́n ẹ̀kọ́ wọlé nínú àwọn orúkọ tọ́nà bá lè kílá fi mọ̀ wá ìgbà yẹn kọ̀ndẹ́mù ẹ̀ tẹ́pá ti rí pé wọlé ẹ̀fílẹ̀ fún wọn bẹ́ẹ̀ sí ibà ní sí ọlọ́run bá lè kílá fẹ́ kó mọ bẹ́ẹ̀ ọlọ́run bá lè kílá fẹ́ ká mọ sọ àwọn èdèyàn ọlọ́run bá fi dá sí ibà ní sí so ilé ìbáyìí ni wa sí lórí ẹ̀ so gbogbo àwọn ilé ìbáyìí so ká mọ̀ àbí bí ìdájọ́ yẹn ṣe lọ nìyẹn ṣe débi pé wọ́n gbé ìdájọ́ ọlọ́run wọ́n gbé fún ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ náà dáadáa tó farabalẹ̀ gbọ́ yóò rí pé mo lè ṣàlàyé bẹ́ẹ̀ náà ni ó rí so abẹ́ náà bá lè kẹ́lá kí náà bá kí ó sànù ìkọ̀kan wa ṣe lè ní ìtànmọ́lẹ̀ ṣókí hadha wallahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyihi muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa tabi'in ila yawmi ihsan ila yawmi din subhanaka أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته